ọ̀tún akínyìn wípé ẹ̀ka àsán lọ́ọ̀dẹ̀ yìí ọdẹ ọdún bí ara ò lè ṣe dáadáa báyìí náà látún ní àǹfààní o láti bára wa pàdé lórí ẹ̀rọ agbàgbé fún ti ọ̀sán òní tó bá jẹ́ bẹ́ẹ̀ àjẹ́ pé ògo àtògo àtògo eléyìí tó fa ọ̀la dání báyìí ni fún ọlọ́ọ̀ ní òkè ọ̀run ẹ pé ẹyẹ kì í fa apá kan fò bẹ́ẹ̀ ni kò sí rọ́mẹ̀ àmọ́ lónìí òde yìí ẹyẹ ti ń fi apá kan fò torí wípé bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ òun ti ṣe kíni ó ti lọ rèé jẹ́ṣẹ́ tẹ́ láwọn ìlú eléyìí tẹ́ pé kó ti lọ rèé ṣàwọn ìwádìí àwọn nǹkan kan pàtàkì pàtàkì eléyìí tí ó tún ṣe àǹfààní àti ìgbélárugẹ sókè fún ìgbé ayé ọmọnìyàn a mọ̀ pàdé ẹ̀ nígbà míì ìgbà rere o àmọ́ lórí òde yìí èmi nìkan ṣọ́ òun náà ní gbé ìrìnrìn àjò àwọn òròyìn tó kọ sísọ èèyàn fún tọ̀sán òní lórí ìkànnì fresh one zero seven point nine eléyìí tí a wà ní Abẹ́òkúta ní àyín ẹ̀já bẹ̀rẹ̀ sí ni mo mú No, òkìkí ọ̀la àròlé owó àròlé sọ̀rọ̀sọ̀rọ̀ àsọ̀rọ̀ bíi ẹni tó mọ̀ sọ tẹ́pọ̀lọ̀ ọba mi báyìí òun náà ni mo gbẹnu rẹ̀ sọ ò ìmọ̀ lórúkọ tèmi ẹ̀já bẹ̀rẹ̀ nínú àwọn kókó kòkó kókó eléyìí tó ti ṣí ọ fún ti ọ̀sán òní káfí yun káfí bẹ̀rẹ̀ tó bá wá di wípa parí yun kọ́ á wàá bọ́ sí yàrá ibi tá ti tún pẹ̀rẹ̀pẹ̀ rẹ̀ ọ̀kan ọ̀jọ̀kan àwọn òròyìn eléyìí tó kọ sí sọkà sí àràgbẹnu tán kọ́ńbọ́ọ̀kì kàyéfì á wàá tú fún yín o ká bẹ̀rẹ̀ ká mú àwọn àkórí ìròyìn lọ́kọ̀ọ̀kejì lónìí ẹ̀já kọ́kọ́ lọ sí ìlú ìbàdàn nílé olúyọ̀lé o níbi tí wọ́n ti pé kinní kan ti ń jàre olóhùn wọn ni àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló mọ̀ gbẹ́mímì níbi tí àwọn ọmọ kan eléyìí tí pè ní àwọn ẹgbẹ́ eléyìí tí jẹ́ ọmọ ẹgbẹ́ PMS èyí ni àwọn ẹgbẹ́ tí ń ṣàkóso àwọn ibùdókọ̀ ibùdókọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ka ti ìlú Ìbàdàn tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti wákò pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ èyí ń ṣàkóso lílọ bíbọ̀ ọkọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bákan náà èyí ni NURTW wọ́n ní tí wọ́n ti jọ wákò ní ìlú Ìbàdàn wọ́n ní èèyàn méjì ló mọ̀ gbẹ́mímì mẹ́ nígbà tí àwọn míì tí wọ́n tún bákan náà wà yìí o wọ́n ní lásìkò tá a wà yìí wọ́n ní òjò kan eléyìí tó rọ̀ tó sì fẹ́ atẹ́gùn ọlọ́pọ̀ yanturu wọ́n ní ó mọ̀ ti ṣí ilé ẹ̀kọ́ kan o wọ́n ní kódà ó ba ilé ẹ̀kọ́ ọ̀hún jẹ́ kọjá àdídámọ̀ àmọ́ kí ni ká ti pè é bí kì í ṣèròyìn eléyìí tó yani lẹ́nu ka ni bí kà sí àrà lásìkò tá a wà yìí bákan náà wọ́n ní lásìkò tá a wà yìí o wọ́n ní ní ìpínlẹ̀ wo ní ìlú Èkó wọ́n ní ọmọkùnrin kan eléyìí ti ṣe ol olókoòwò wọ́n ní ọmọ ti bẹ̀rẹ̀ sí rí ìwákò pẹ̀lú ọmọ òye kan nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní látàrí owó kan eléyìí tí wọ́n pé ó mílíọ̀nù mẹ́fà náírà owó tí wọ́n jọ fi ṣokòwò eléyìí tí wọ́n pè ní ó ṣòkòwò epo rọ̀bì ìyún pẹtiró wọ́n ní ẹjọ́ fi ṣòkòwò rẹ̀ ni o wọ́n ní ẹtìjọ́ ń wákò lásìkò tá a wà bákan náà bákan náà wọ́n ní ọdẹ kan ní ìpínlẹ̀ wo ní ìlú Ìbàdàn wọ́n ní ó mọ̀ yín ìbọn wọ́n ní ó yin ìbọn o mọ́ àgbààfà kan tó sì sọ pé a a òun mọ̀ rí ọ̀tọ̀mọ̀ ní nǹkan tó mọ̀ rí ọ̀tọ̀mọ̀ ní n tó mọ̀ yìnbọn fún ó ṣáàdì pé èèyàn ló padà já sí o wípé ẹ̀mí rẹ̀ bọ́ àfi kí Elédùmarè kó máa ṣọ́ni o ò ní bóun ti rí ẹranko ẹranko ló ń mọ̀rí ẹranko ló ń yìnbọn fún gbìrà àmọ́ tó jẹ́ pé àgbà fààyè òun ló mọ̀múdìlọlẹ̀ tó sì gbẹ́mímì lójú ẹsẹ̀ bákan náà wọ́n ní àwọn tó jẹ́ ọmọ ìṣọ̀ta wọ́n ní ọmọ kọlù agbègbè kan tí ẹ ti ń ṣe ọdún ọdún àmírelé òrèlé eléyìí ti ṣe fort eléyìí ti ṣe Sandford wọ́n ní wọ́n ya wọ bẹ̀ o wọ́n ní ìgbà tí wọ́n sì ya wọ bẹ̀ ńkọ́ wọ́n ní wọ́n mọ̀ kọlù wọ́n mọ̀ ní kódà wọ́n gbẹ̀mí èèyàn méjì tí wọ́n sì ṣe àwọn míì léṣe yànnàyànnà bákan náà wọ́n ní ìgbéni bòmọ́lẹ̀ ọlọ́pọ̀ yanturu mass burial sísin àwọn òkùtù àwọn èèyàn eléyìí tí wọ́n gbẹ̀mí níbi ìkọlù níbi ìbúgbẹ̀mù eléyìí tó wáyé ní ìpínlẹ̀ ní ìpínlẹ̀ Imo wọ́n ni ó ti bẹ̀rẹ̀ wáyé o ní ìpínlẹ̀ ọ̀hún ẹ yóò jẹ́ agbára pa ká mọ̀ lọ sí apá kejì bá a bá padà dé orí ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tó kọ sísọ ńlá jà sí ẹlẹ́mẹ̀wò ẹ̀kú kalẹ̀ ó kọ sísọ. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on-screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in, in real time. time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Twitter, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24-7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. A kì í lajú ẹni sílẹ̀ kí tálùbọ̀ wọ̀ ọ́. Ẹ̀yin òbí tẹ́ bẹ̀sù gbàgbà tẹ́ ń gbọ́jà láwọn ọmọ léńjẹ léńjẹ lórí aburú kan kò ní ṣẹlẹ̀ láwọn ọmọ wa àmọ́ ká rántí pé kójú má rí bi gbogbo ara lògùn ẹ̀ ọmọ ẹni lọ̀lẹ́ ẹni àtòbí àtàlágbàtọ́. ẹ yé lọmọ nílòkulò. us sísọ tó ẹ̀wá já bẹ̀rẹ̀ ká mọ̀ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn òròyìn eléyìí tá a ti mú àwọn kókó kòkó kókó orí ẹ̀ tá a ti tù sí yín létí hùn ẹ̀wá já bẹ̀rẹ̀ sí ni mo mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún lásìkò yóò wọ́n ti pe ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní ọwọ́ wọn mọ̀ ti bá wọ́n ní lọ́jọ́ ṣẹ́gun Tuesday wọ́n ní ní ọmọ ti ṣàlàyé o wípé lásìkò tá a wà yìí wọ́n ní ọwọ́ wọn ti bá ọdẹ kan o eléyìí tí wọ́n pè ní ẹni ọdún méjì ó dín ní ọgbọ̀n twenty eight eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní Jimoh Suleiman ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó mọ̀ yìnbọn fún bàbá kan ẹni ọdún méjìdínlọ́gọ́rin seventy eight eléyìí tó jẹ́ ìmáàmù Yusuf Adegun, wọn ló mọ̀ yìnbọn fún o nígbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lólú iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí ń bẹ ní Òṣogbo níbẹ̀ ni ẹ̀mọ̀ ti ṣàlàyé láti ẹnu ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀hùn ìyún Yẹmisí Ọ̀pálọ́lá ó ṣàlàyé o ó ní Adégún eléyìí tó jẹ́ pé nígbà ayé rẹ̀ kó tó dìpókò ó jẹ́ ìmáàmù ní agbègbè kan tí wọ́n pè ní alág alágùntàn wọ́n ní tí ó sì yìnbọn fún un wọ́n ní ìbọn tó yìn fún ọ̀hún ṣe é gbàgbé wípé orí ìròyìn náà la wà yóò níkànnì fresh one zero oh seven point nine ní abẹ́òkúta wọ́n ní kí ni ká ti pè é bí kì í ṣe ìròyìn eré yìí tó kọ sísọ tó túkà sí àrà ọ̀pálọ́lá sọ̀rọ̀ sọ̀wọ́ wájú ó ní ìjẹ́ ẹjẹ́ mọ̀ wípé ó ní ìmáàmù eré yìí ti mọ̀ kírun fún àwọn èèyàn o kó tó di wípé wọ́n mọ̀ yìnbọn pa sọ̀rọ̀ sí ọ̀hún nígbà tọ́wọ́ bá ò ó mọ̀ jẹ́wọ́ ó ní lóòótọ́ lóòótọ́ ni ò ó ní àmọ́ ṣèbóhùn ń ṣọdẹ lọ jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ tòun ni ni òun sì mú ìbọn eléyìí tí òun mọ̀ lò láti fi pa ẹran ó ní lòun bá rí ẹran ìgbẹ́ kan eléyìí tí ọmọ pè ní ẹran ìgbẹ́ ó ní lòun mọ̀ rí ó lẹ́ran ìgbẹ́ tóun rí òun kọ́ ó ní lòun mọ̀ dáná yá ó ní lójijì ẹ̀wẹ̀ ńlẹ́ran ìgbẹ́ ọ̀hún mọ̀ yíra padà tó sì di èèyàn lẹ́yìn ìgbà tóun ti yìnbọn fún tán ò ha kí ni ká ti pè é bí kì í ṣòro ìròyìn eléyìí tó yani lẹ́nu kà sí àràkọ sísọ o nígbà tó tẹ̀sọ́wọ́ wájú wọn ni ó jẹ́wọ́ o wípé òun ń ṣọdẹ lọ jẹ́jẹ́ jẹ́jẹ́ òun mọ̀ ni ó ní inú gbóná lòun sì wà tó ń ti rí ẹran yóò ó ní ẹran tóun rí òun lòun mọ̀ yìnbọn fún gbìnra onígbà tó ń sì yìnbọn fún kọ́ ó ló mú direlẹ̀ o ó ní àmọ́ ńgbà tí ó mú direlẹ̀ tí ó jálẹ̀ tán báyìí èdìdì èèyàn ló mọ̀ parada ń ló mọ̀ padà di irú kírèé àbí kíni ká ti pèròyìn yìí bí kì í ṣe ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì ìròyìn tó kọ sísọ wọn nígbà tó tẹ̀sọ́wọ́ wájú ó ní kódà ìbọn sakabula ti ń bẹ lọ́wọ́ òun iná lòun lò òun ò níbọn míì kọjá ìbọn sakabula òun ó ní ìgbà tóun ó débi tí òun ti pa ẹran sí tó ń gbé kó ń lọ rèé gbé ẹran pé ah, ọwọ́ ti dẹ lónìí òun ò ní jọ̀rún lá láìsẹ̀ ẹran mẹ́ ó ní àmọ́ ńgbà tóun ó débẹ̀ o ah, ó rí i pé bàbá àmọ́ọ̀mù ìmọ̀ ni òun mọ̀ ń wò lẹ̀ yìí ó ní àmọ́ wọn sì pé àwọn ó gbé lọ sílé ẹjọ́ o lẹ́yìn ìgbà tí àwọn bá ti parí ìwádìí ọ̀rìn kìrìwín eléyìí tí àwọn fẹ́ ṣe nígbà tí wọ́n fi ojú àwọn èèyàn míì tí wọ́n fi hàn ẹni tí í ṣe ọ̀pálọ́lá ṣàlàyé pé ọwọ́ tún ba àwọn ọkùnrin mẹ́ta kan Muideen Nafiu Yusuf yusuf muslim àti rafiu fatai eléyìí tó jẹ́ pé àwọn ṣe kíni àwọn mú èkútù ẹ̀yà ara èèyàn wọ́n ní mú. òkùtù èèyàn wọ́n sì gé e sí wẹ́wẹ́ látàrí pé wọ́n fẹ́ lọ́ọ́ fi ṣètùtù ọ̀la lágbègbè ilé ogbó nígbà tí ó ń sọ̀rọ̀ ó ní àmọ́. tiẹ̀ rí nàfíùn tiẹ̀ òun ti jẹ́wọ́ pé lóòótọ́ lóòótọ́ ni òun yìnbọn àmẹ́ràn lòún yìnbọn fún o kì í ṣe èèyàn bó ti á paradà tó wáá di èèyàn tó ni ò mọ̀ o àfi kí Elédùmarè kó mọ̀ fi ìṣọ́. àti ààbò rẹ̀ kó fi mọ́ ṣọ́ wa ni o. sísọ ẹja mọ̀ lọ sí ìpínlẹ̀ Rivers níbi tí wọ́n ti pé àwọn ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá kan eléyìí tí wọ́n mọ̀ ń pè ní Operation Puff Adder wọ́n ní wọ́n mọ̀ ti ṣe kíni o wọ́n ní wọ́n tún ti tún àwọn ọmọ kéékèèké léńjeléńje àbúrò àtẹ̀gbọ́n kan wọ́n mọ̀ tún ti tún wọn mú tí wọ́n sì fi ẹ̀sùn kàn wọ́n o wípé wọ́n mọ̀ jálẹ̀kùn wọ́n fi tìpátíkùkù jálẹ̀kùn sáwọn ìbejì kan lá ọkùnrin kan obìnrin kan eléyìí tí ọjọ́ orí wọn wà lábẹ́ ọdún méjì two years lágbègbè alu níjọba ìbílẹ̀ Ìkwerè wọ́n níbẹ̀ ni wọ́n mọ̀ ti mú wọn o ẹni tí í ṣe ìyá àwọn ìbejì ọ̀hún abilékọ Clement Achinihu ló mọ̀ ṣàlàyé o fáwọn oníròyìn nílùú Port Harcourt ó ní òun ṣe ìwádìí tó ń sì ṣe fìdímúlẹ̀ bí wọ́n ti bá àwọn ọmọ òun eléyìí ti ṣọmọ kéékèèké ìbejì bí wọ́n ti bá lò pọ̀ látọwọ́ àwọn àràbátan rẹ̀ nígbà tí wọ́n wá bá ṣe kíni tí wọ́n wá bá lu ọlùdé kíni ká ti pè é Achinihu nígbà tí ń ṣàlàyé sọ́wọ́ wájú ó níbi níbi tó ń ti ń gbìyànjú láti múra fún ọmọ ọ̀hún oníbẹ̀ lọmọ ọmọ ti sùn lọ oní tó ń sì ṣàkíyèsí wípé ọmọ ọ̀hún ò lè jókòó dáadáa lórí ibùsùn ó ní àmọ́ngbà tó ya tọpẹ ó ní ni ó mọ̀ padà ṣàlàyé fóun o wípé ọmọkùnrin kan ìkan ọjọ́ orí ẹ̀ mẹ́rin ó dín ní ogún ìkan ọjọ́ orí ẹ̀ mọ́kàndínlógún ó ní ní ọmọ wàá gbé pẹ̀lú àwọn o láti orí ọ̀lùdé wípé òun ló mọ̀ ṣe kíni òun ló ti fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí ló mọ̀ fi jálẹ̀kùn wọnú ara òun o kí ni ká ti pè é Achiniwu ṣàlàyé pé ojú ẹsẹ̀ lọ́gán bẹ́ẹ̀ èyí ni òun tètè gbọ́mọ òun lérè ìwòsàn níbi tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé ṣe ẹ̀rọ ọmọ tẹ́ ẹ gbé wá yìí wọ́n ti já nǹkan eléyìí tí màá tóbi màá mú alátọ̀run tí màá dí gàgá dí gàgá lẹ́nu ọ̀nà inú ojú ara ọmọbìnrin ó ti já eléyìí tó fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ lóòótọ́ ni àwọn ọmọ òun ní ẹ̀wùlà aláàbí sọ́mọ òun o ó ní lọ́jọ́ kẹwàá oṣù kínní ọdún 2022 ńgbà tóun múra fọmọ lọ ọmọ lòun bá sùn lọ eléyìí tí wọ́n sì ń ṣe ìbejì ọdún méjì lẹ́nìkọ̀ọ̀kan wọn ó ní lòun ṣàkíyèsí pé òun fẹ́ jó jókòó tí ò sì lè jókòó tí ń yẹ gẹ̀rẹ̀ sẹ́gbẹ́ kan ó ní kóun tó wá rí i pé nǹkan ti bàjẹ́ lára ọmọ òun ò kí ni ká ti pè é bí kì í ṣe ìròyìn eléyìí tó yani lẹ́nu ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì kówó èkétí ọ̀hà nígbà tí wọ́n tẹ̀sọ̀wọ̀ wájú wọn ni àmọ́ ṣá ò ọwọ́ tí wọ́n tún ti tún àwọn ọmọ òun wọ́n ti tún wọn mú ẹni tí í ṣe alukoro fún ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Rivers nígbà tí ọmọ sọ̀rọ̀ ó pé lóòótọ́ ni ó ní àmọ́ ìwádìí sì ń tẹ̀ sọ́wọ́ iwájú kí ẹni tí ò ṣẹ̀ kó mọ́ jẹ̀yà ẹni tí ò ṣẹ̀ o. ẹja gbéra pa kámọ́ lọ sí ìlú ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ ọ̀yọ́ níbi tí wọ́n ti pe ọ̀rọ̀mọ̀dì gbódùn rọṣọ lágbègbè àlìwò nílùú ìbàdàn ní nǹkan ọjọ́ ṣẹ́gun tuesday àná ní àsìkò ìgbà tí àwọn kan tí wọ́n gbẹ̀mí àwọn èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan látọwọ́ àwọn ọmọ ṣọ́tà ò eléyìí tí wọ́n pe wọ́n jẹ́ òṣìṣẹ́ fún àwọn ẹ̀ka eléyìí tí pms park managing system àti àwọn ti nurtw tí wọ́n bẹ̀rẹ̀ sí ní m méjèèjì igun méjèèjì òun náà ni ẹjọ́ bẹ̀rẹ̀ sí ní jà wọ́n ní tí òṣìṣẹ́ nìkan tó mọ̀ tó fàjà wọn kí ni ká ti pè é bí kì í ṣèròyìn eléyìí tó kọ sísọ tó kà sí àrà wọ́n nígbà tí ń kóròyìn jọ wọ́n ní díẹ̀ lára àwọn ọmọ ẹgbẹ́ PMS wọ́n ní náà ní ọmọ ṣe kíni ni ń padà bọ̀ láti ibi tí wọ́n ti lọ rèé sí olú olú ibùdókọ̀ wọn eléyìí ti ń bẹ ní agbègbè látọwọ́ iléeṣẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí ti ń kọ́ tó tuntun tuntun àmọ́ tí wọ́n sì ń gba agbègbè bẹ̀rẹ̀ òj ìdíje kọjá o wọ́n ní ṣùgbọ́n gbà tí wọ́n débẹ̀ wọ́n ní náà mọ̀ ní wàhálà bẹ̀rẹ̀ látàrí ìwàkuwà bíi kẹ́ mọ̀ gbámọ́tò gbì bíi kẹ́ mọ̀ pé ẹ kú lọ́nà ṣẹ́ ẹ mọ̀ pa àwọn ọmọ ọ̀gá ní bọ̀ ni àti bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní gbogbo òyìn náà ló mọ̀ bí àwọn èèyàn míì nù táwọn náà fi wò gbá a nílùú tó lọ́ba tó níjòyè sẹ́yìn ò tiẹ̀ lè mọ̀ lọ nílùú kẹ́ mọ̀ lọ pẹ̀lú ìrọ̀wọ́ àtìrọsẹ̀ àtàláfíà ni dandan ni kẹ́ ẹ rí i dájú pé ẹ dá wàhálà lẹ̀ bẹ́ẹ̀ bá ti ń kọjá ń bìkan bí wọ́n ní ìyún náà bá tún bí àwọn náà nù pé a ṣe é gbá gbádùn sáwa lẹ̀ ń bá sọ̀rọ̀ báwọn abẹ́ ti gbàgbé pé àwa lọmọ tí ń sọ́n gbòòrò ayé ni wọ́n ní yùn náà lọ́mọ di fàǹfà láàrin igun méjèèjì wọ́n ní tí wọ́n sì bẹ̀rẹ̀ sí kó bára wọn wọ́n ní wàhálà ọ̀hún lọ bẹ́ẹ̀ débi wípé wọ́n mọ̀ gbẹ̀mí èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kódà wọ́n pe ọmọdé kékeré kan bẹ lára àwọn tẹ̀mí wọn bọ̀ látàrí àsìta àbọn eléyìí tó lọ ba ọmọ ọ̀hún kí ni ká ti pè é bí kì í ṣe ìròyìn eléyìí tó gbẹnu tán tó sì kà sí àrà wọ́n ní wàhálà ọ̀hún tún tẹ̀sọ́wọ́ wájú nígbà tí ẹnìkan sọ̀rọ̀ ẹnìkan tọrọ ṣojú ẹ tóun náà jẹ olùgbé ìlú Ìbàdàn mọ tó pé ẹ mọdà akọ mi o torí pé ọ̀rọ̀ ti kàn wọn ọmọ ọgá ó ní ṣe rí àwọn òṣìṣẹ́ PMS ó ní ọmọ ti di kò ṣeé tọ kò ṣeé lù ó ní kódà wọ́n máa ṣe bó ṣe wù wọ́n ni o wọ́n ní wọ́n máa fi ọlá wọn fi máa jiyọ̀ wọ́n sì máa da ju agbára wọn lọ wọ́n nítorí pé bí wọ́n bá ti ń dá wàhálà lẹ báyìí ni wọ́n máa kígbe Ọ̀sínlárí ni ni wọ́n máa kígbe Ṣèyí Mákindé níṣẹ́ ó nítorí pé kíni wọ́n ní àtìlẹ́yìn àwọn èèyàn méjèèjì wọ́n ní lẹ́yìn o wọ́n ní náà níṣ sì mọ́ fà á tó fi jẹ́ pé wàhálà àti làkàdí ìmọ̀ bẹ́ẹ̀lẹ̀ ní gbogbo ìgbà tí àwọn ọmọ eré ìtọ́jú òṣìṣẹ́ PMS bí wọ́n bá ti balẹ̀ ságbègbè kan kí ni ká ti pè é wọ́n ní kódà lásìkò tá a wà yóò ọmọ kékeré kan náà tún fara kó nínú ìjàmbá tó ń ti wàhálà tó wáyé láàrin wọn wọ́n ní ọkọ̀ kan eléyìí tí wọ́n pè ní Toyota Camry òun náà ni mò ń bọ̀ láti Èkó nígbà tó dé agbègbè ọ̀hún níbi tí àwọn ọmọ ẹgbẹ́ NURTW táwọn náà ń bẹ lágbègbè ọ̀hún pẹ̀lú pẹ̀lú o wọn ni tí wọ́n sì kóbá wọn ni kódà wọ́n wọ ẹ̀wù kó tó wá di wípé wọ́n wọ wá sínú igbó tí wọ́n sì ṣàyànnàyànnà pẹ̀lú àdá àtòun àtàwọn èrò ọkọ̀ tí ń bẹ́nu rẹ̀ kí ni ká ti pè àfikẹ́ Elédùmarè kó mọ̀ fi ṣọ́ ẹ̀ kó fi mọ̀ ṣọ́ nínú. yẹ jẹ́ ń fi eléyìí kí n fi kádì ẹ̀ lẹ̀ kó tó di pé ń fi àǹfààní lẹ̀ fẹ́yìn náà kẹ̀wí kan wí méjì o wọ́n pe iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Bauchi wọ́n ti ṣe ìfìdímúlẹ̀ pé àwọn ọmọ ìṣọ́ta kan wọ́n mọ̀ lọ́ọ́ kọlu agbègbè agbègbè kan tí wọ́n ti ń jó yàgínní yòdo pé àmì relé eléyìí tí wọ́n ń pè ní senfor wọ́n ní lágbègbè kan tí wọ́n ń pè ní Gondom Sawaya wọ́n ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ti Bauchi Ahmed Wakil ó mọ̀ fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi léde fáwọn oníròyìn lánàá ti ṣọjọ́ Tuesday níbẹ̀ ló ti sọ̀rọ̀ o pé wọ́n mọ̀ ń ṣe àjọyọ̀ àmírelé òrèlé eléyìí tí wọ́n mọ̀ sí Sandford òun náà ni wọ́n mọ̀ ń ṣe ń bẹ̀rùn eléyìí tí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àwọn ọlọ́pàá tí wọ́n ṣe àkójọpọ̀ rẹ̀ fáwọn ọmọ wọn o eléyìí tí wọ́n ń gbìmọ̀ pọ̀ láti ṣe ìgbéyàwó àmọ́ tó jẹ́ pé àwọn ọmọ ọ̀ṣọ́támọ̀ kọlùbẹ pẹ̀lú àdá ọ̀bẹ àt àtàwọn nǹkan ìjà míì tó lè mẹ́mí ẹni lọ wákìl ń ṣàlàyé wípé lásìkò ìgbà tí ó ń ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan eléyìí tó ti ṣẹlẹ̀ ńpínlẹ̀ ọ̀hún ní ilé ìtìmọ̀ wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ wọn ni àmọ́ tó ọwọ́ ti ba àwọn afurasí kan eléyìí tí wọn lọ́wọ́ mẹ́ wọn ni lára wọn láti rí Abdulrahman Isa nineteen Buhari Hasan twenty six Abubakar Yesalu fifteen Habib Musa nineteen Jafar Haruna thirty Gaddafi Sheyibu twenty one Umaru Mauzu twenty àti àwọn èèyàn míì míì eléyìí ti ẹ pé àwọn náà lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún àmọ́ tó wọ́n ń tẹ̀ sọ́wọ́ wájú láti tútù ṣùdóṣàlẹ̀ kòkò kí wọ́n lè mọ àwọn èèyàn eléyìí ti ẹ lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún kó wá kàn yín kú torí mọ̀kànmọ̀kàn báyìí lóye ìlú zero eight zero thirty three twenty two ten seventy nine àti zero nine zero seventy eight zero zero ten seventy nine òun náà ni àwọn nọ́mbà eléyìí tó wọnú bí lọ́sàn-án ní ẹ̀rọ ẹ̀ka àsàn. àmì ah, o ìyẹn ó mà ọkọ ọkọ orúkọ mi ni táyé tápà ọmọ ìyá ìjọba kọ́là láti ìlú abẹ́òkúta ní o. ẹ ṣe. eléyìí tí mo fẹ́ sọ àwọn pms àbíkẹ́rẹ́ pé wọ́n parking management tó ń dẹ́ wàhálà sílẹ̀ tó ń yìnbọn fáwọn èèyàn nílùú yìí kí ni ìjọba ń ṣe kán wà nǹkan ṣe sọ̀rọ̀ yìí. Mm. nínú oṣù yọ ẹ̀ṣọ́ yẹ ẹ̀ṣẹ̀ tá a wà yìí ó ti rẹ̀ káwọn nìkan máa kó gbogbo ẹ̀ káàkiri wọ́n táwọn nǹkan ṣe sí i tó ń ṣẹlẹ̀ yìí wá àfẹ́ wàhálà sí gbogbo wàhálà ìdáhùn ní bẹ́ẹ̀ ti wá iṣẹ́ o fún zero zero thirty three twenty two ten seventy nine àti zero nine zero seventy eight zero zero ten seventy nine. hello ta ló wà ń bẹ̀ káàsán. hello. hello ọkọ sísan o. ọkọ o. àmà ní ṣe kò ń jẹ́ àbúrò lágbára ọlọ́run. bẹ́ẹ̀ bá mi mr sobande látàjíbádé estate ní sábó lábẹ́kúta hmm. ẹ lórí àwọn ọmọ onímọ́tò ìbàdàn tí wọ́n ní wọ́n ń jà yẹn àwọn ìjọba wa la máa rọ̀ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ọwọ́ wọn ló wà o tí wọ́n bá fi òfin gidi lélẹ̀ fún wọn eré ò máa ṣe o hmm. àwọn ẹni ẹlẹ́ni tó ń lọ tó ṣe kòǹgẹ́ aburú kí ni ká pè yẹn a ní ṣe kòǹgẹ́ aburú tọmọtọmọ ẹ ètò. àmì ẹ ṣe ẹ lọ́wọ́ ta ló wà ń bí ẹ káàsán ó kọ sísọ o. ọkọ o. ẹ máa káàsán onílé láti ṣíọ́yè. kílẹ̀ pé. èyí tí mo fẹ́ dá sí ni onílé láti ṣíọ́yè onílé láti ṣíọ́yè. ọ̀yà o. èyí tí mo fẹ́ dá sí ni ti ẹni tó yìnbọn fún odindi ìmáàmù nùgbó ṣé èèyàn gájú ẹran ọ̀gbẹ́ lọ́ni ẹgbẹ́ àfikọ́lọ́ kó ṣàánú wa lọ́wọ́ àjà ṣì ni o. ẹ kú ètò. ẹ ṣe hello ta ló wà ń bẹ̀ o. hello. hello. ẹ káàsán ẹ ó kọ sísọ. ọkọ o. evangelist kẹ́hìndé fásitì mo ń pè láti ìlàrú. ẹ ṣe. gbogbo ìròyìn tẹ kó wá lọ́sàn-án yìí ló kọ sísọ. Hmm. ṣùgbọ́n èyí tó kọ sísọ tí mo fẹ́ dá síbẹ̀ ni àwọn ọmọ òṣìṣà tó ń fa wàhálà tó ń fàjà ìjọgbọ̀n àwọn kan ń fà ní ìbàdàn ìtẹ̀tùkà tán sí náà eléyìí ò bójúmọ̀ ìlú tó lọ́ba tó níjòyè tó lólórí kò dáa kí àwọn ìjọba bá wá nǹkan ṣe sí i kò dáa káwọn òbí náà kọ́ bá àwọn ọmọ wọn wí Hmm. a ah, ní bímọ pa òbí gan ó kọ sí sọ. ọkọ hello zero eight zero ninety four zero zero thirty three twenty two ten seventy nine hello. ó máa kọ sí sọ o. ọkọ o. ọlọ́dún ká máa gbọ́dọ̀ yá yọ. àmì. orúkọ tèmi ń kú paad látọ̀ adójà yìí. ẹ ṣe ọ̀rọ̀ àwọn onímọ́tò yìí ọlọ́wọ́ wa nígbàdàn o kọ́ fọ ọgbọ́n ṣe o àwọn tó kú tó àwọn tó mọ̀ ọ́ sọ̀mọ́ ṣètò kú yìí ọlọ́wọ́ gbogbo wa ẹgbẹ́ tó. Hmm, ẹ ṣe ẹ ṣe hello ta ló wà ń bẹ káàsán. hello. hello. ẹ káàsán. ẹ máa káàsán ó wà kọ sísọ. ẹ ṣe. orúkọ mi ni emmanuel tajọwa mò ń pè yín láti ìlú àṣà kíkàrà. ẹ ṣe. bí èsì mo fẹ́ dá sí ń lórí eléyìí mo fẹ́ dá sí bẹ́ẹ̀ lórí àwọn ọmọ tó ń jà àwọn ọmọ onímọ́tò tó ń jà nílùú Ìbàdàn kíjọba wa kò ṣe sí wọn hmm. ó ti ń pọ̀ jù pé òun bá kópa àwẹ̀ làwọn àti ẹ̀kí oníkàkùn lọ sí ní olúwayọ́wà pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ ètò náà. ẹ ṣe ẹ já fún ti ọ̀sán òní káwọ́ mọ̀ ṣe ká mọ̀ fi yún ṣe ìlọ lọ́sàn òní lórí ìròyìn tọkọ sísọ á tún pàdé o bó bá tún di ní àsìkò míì bá a ti kọ̀wé ẹ̀ títí ìgbà náà wá ń kọ́ Adésínà òkìkí ọlá àròlé owó lórúkọ tèmi ẹ ṣeré o èyí àbáṣe lónìí yóò dìtàn bí tàn bá tán ó kàrọ́bà àròbá sì rèé kì í ṣẹ̀gbẹ́ ẹ̀ tán ó dàbọ̀. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mì lótìtì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbáláwa nílùú abẹ́òkúta ó kilẹ̀ falafala. falafala dẹ̀pẹ̀ lẹ́rìndì. gbọ́ òṣì tó ṣe ti bí ìwúfà. filẹ̀. Fresh one oh seven point nine FM. lábẹ́ Olúmọ ó ṣe dáadáa gan iléeṣẹ́ rédíò kan bẹ́ẹ̀ nílùú Ẹ̀gbá wa. ní Ẹ̀gbá wa. Fresh FM lórúkọ rẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ ni. ó lẹ́nu ó tàwọn yòókù sí irú ẹ̀ gan-an ni. ó lẹ́nu ó tàwọn yòókù. ọkàn ń bá yá ìjà Ṣàngó lónìí sẹ́rẹ́. ẹ̀ṣẹ̀ fẹ̀mí yẹn ni kò máa lómi kò. bẹ́ẹ̀ mú kọ́ máa dà kọrin kọrin. tó bá jẹ́ tẹ̀ tó tó kọ́ ni lọ́gbọ̀n àwẹ̀ o. orin ẹgbẹ́ dunu tó jẹ́ ti ń gbèsè g